Ẹ káàbọ̀ padà nínú fídíò yìí màá ma ṣàlàyé bó o ṣe lè lo Venn diagram láti fi wá bóyá ọ̀rọ̀ kan ó tọ́ àbí kò tọ́ tàbí ohun tó dimú kan tàbí ohun tá a kan ó tọ́ àbí kò tọ́ tí a mọ̀ sí kí ni o tí a mọ̀ sí argument ṣó ti yé wa báyẹn yóò máa yọ á lẹ́nu ìpè ṣebí logical reasoning là ń ṣe ni ṣáà tún máa lo Venn diagram nígbà tí èé ṣe set ṣùgbọ́n àlàyé tí màá ṣàlàyé níbí báyìí òun náà ni pé kí ni o ó rí i pé nígbà tí mò ń ṣàlàyé àwọn òfin eléyìí tó dìrọ̀ mọ́ logical reasoning mò ń sọ fún wa wípé logical reasoning ó fara pẹ́ ohun tí à ń pè ní set set náà sì fara pẹ́ kí ni o proposition ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló ṣe kí ni o ló wà láàrin wọn kódà òfin tá a fi mọ́ ṣiṣẹ́ ní kíni o tá a fi mọ́ ṣiṣẹ́ ní shirt a tún mọ́ lò ó ní kíni o a tún mọ́ lò ó ní proposition náà bákan náà ó rí i pé tó o bá wo gbogbo àwọn òfin eléyìí tí mo ṣàlàyé nínú fídíò tó kọjá commutativity ni o ó rí i pé ó ṣiṣẹ́ fún kíni ó ṣiṣẹ́ fún set náà torí union àti intersection set kan òun náà wà commutative gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni fún disjunction àti conjunction ṣiṣẹ́ fún un tó ti yé Morgan's law náà ni ó rí pé òun náà ṣiṣẹ́ associative ni o distributive ni o gbogbo wọn náà ló ṣiṣẹ́ fún un so ajá sí pé àjọṣe eléyìí tó yanrantí àjọṣe tó dára púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ó ṣe kí ni o ó wà láàrin sẹ́ẹ̀tì kan àti proposition ajá sí pé kò yẹ kó yà ọ́ lẹ́nu kódà tó o bá ti yanu sókè ọ̀yà pàdé wípé kí ni o pé yàtọ̀ wà pé Venn diagram lílò ní proposition kò sí láburú níbẹ̀. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, kí ni wá ni àwọn n tá à ń ṣe ní set tó fara pé àwọn proposition kọ̀bádà kí n tó ṣàlàyé àwọn tí màá máa ṣe níbí báyìí ko gbá wàhálà ayé wọn kódà ko fi mọ bó ṣe máa lò wọ́n tó bá já sí lílò. Alákọ̀ọ́kọ́ ká pé mo ní tábìlì kan tí mo ní set tí mo sì ní ìkejì fún propositions tá a bá fẹ́ wo algebra àwọn méjèèjì ká wọ̀n wọ́n papọ̀ ká dẹ̀ wò wọ́n bóyá ní tòótọ́ wọ́n jọra wọn àbí wọn ò jọra wọn. Ó rí i pé tó o bá wò ó kí la fi máa ń kọ sẹ́ẹ̀tì o? Ó rí i pé sẹ́ẹ̀tì wa a máa ń denote ẹ̀ pẹ̀lú upper case letter ABC. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ bákan náà ẹ̀wẹ̀ proposition ńkọ́ kí la fi máa ń denote òun náà? Òun la lè lo ABC fóun náà, ṣó ti yé wa báyẹn? A lè lo upper case fóun náà ní set à ń pe nǹkan kan ní union tí bá ní union set méjì kan òun ni element tí ń bẹ nínú alákọ̀ọ́kọ́ tí ń bẹ nínú tàbí tí ń bẹ méjèèjì ó rí i pé inclusive union nìyẹn o ṣó ti yé báhun so ó rí i pé a ni mo ṣàlàyé rẹ̀ níbi ìgbà tá à ń ṣe proposition náà bákan náà tá à ń ṣe disjunction ó rí i pé union ni o um bí what u shape ni tí a mọ̀ sí cup like Fún proposition bákan náà ẹ̀wẹ̀, ó ri pé òhun là ń pè ní kíni o disjunction. Ó ri pé ọ̀ọ́ lòhun náà tóhun náà ṣe kíni tóhun náà kọnu lòkè báyìí ṣùgbọ́n u rẹ̀ òun ò ṣe kọkọtí bí ti proposition. Bákan náà ẹ̀wẹ̀, ó ri pé a ní intersection ṣé irọ́ ni, ó ri pé a ní intersection. Kí la fi mọ́ kọ intersection bí ìfìlà ẹni, kí ló fara pẹ́ ní proposition, òhun náà ni kíni conjunction ajá sí pé ẹni lòun náà ṣùgbọ́n òun òun ṣe kí ni o ṣe kọ̀ọ̀kan tí. nínú àwọn nǹkan tó jẹ́ pé tá a máa ń lò ní set tó tún fara pẹ́ proposition náà ni complement complement kí ni complement set kára pé complement set A òun náà ni tí bẹ́ẹ̀nu universal set tí ò sínú A ó rí i pé kí ló fẹ́ẹ́ fara pẹ́ ní kí ni o ní proposition òun ni negation so òun ni negation ṣó ti yé mi báwọn so pé negation báyìí pé tó bá jẹ́ pé true ni proposition kan tẹ́lẹ̀ kó di false ó di pé wọ́n fẹ́ jọra wọn tó bá wò dáadáa tó bá wò dáadáa bó ti yé wa ó yá ní tẹ̀síwájú ó di pé tá a tún máa ń lò ní set òun náà ni pé tá a bá ní is subset of pé ọjọ́ ọmọ ẹgbẹ́ kì í ṣe pé ọjọ́ ọmọ ẹgbẹ́ pé set kan náà tá a tún lè fàyọ látara set kan tó ti yé mi báwọn ó di pé kí la máa ń kọ ọ́. ṣe ń bọ̀ yìí ni ihun tó fara pẹ́ ní proposition náà ni òun náà ni implication implies tá a sì mọ̀ ń kọ báyìí pé pé tí bá ní p implies q pé if p tó bá jẹ́ pé p á já sí pé q á já sí pé kí ni o p yìí o ó dà gẹ́gẹ́ bí ká sọ pé subset kí ni q ni mo rò ti yé wa so ohun tá a tún mọ́ ń lò òun náà ni kí ni equal a máa ń sọ pé set equal ẹ̀ tó fara pẹ́ ní proposition náà òun náà ni kí ni if and only if tí à ń pè ní kí ni o equivalent má gbàgbé pé equal of set ó yàtọ̀ sí equality of set equal set yàtọ̀ sí equality of set tó bá ní equal set á já sí pé a ó máa jẹ́ subset b b ó máa jẹ́ subset a but equality uh, uh, equality òun náà ni pé kí n ti cardinality àwọn méjèèjì bá ṣe kiri tó bá dọ́gba tó ti yọ abáwọn ọyà bóò ní ti Venn diagram ń kọ ó pé tá bá fẹ́ ya Venn diagram mo ní kí ló fi mọ represent set rẹ o ọmọ ló ṣẹ́kù tó dẹ̀ ṣì mọ́ lo kíni o, tó mọ́ lo n tí à ń pè ní um square tàbí rectangle fi represent universal set rẹ̀. Ó ri pé ká pé mo ní universal set mi báyìí, ṣó ti yé mi báhun. Mo wá ní set kan, ká pé mo ní set A, ṣó ti yé mi báhun. Ó di pé tí n bá ní set A báyìí, tí n bá tún wá ní set mìíràn nínú rẹ̀, kí ni set tó wà nínú rẹ̀ yìí, kí la lè pé o, ká pé mo pè é ní B a já sí pé set b yìí o yóò mọ jẹ́ kí ni o yóò mọ jẹ́ subset of a eléyìí ó dẹ̀ sì mọ jẹ́ kí ni uniform set gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni o lè ya proposition rẹ bákan náà ó yá ká pé n bá ní irúfẹ́ nǹkan báyìí tí ń ṣe uniform set mi àbí bẹ́ẹ̀ kọ́ ni tí n bá wá ní proposition kan ká pé proposition p ká pé proposition p tí bá tún wá ní proposition míì nínú rẹ̀ tí ń ṣe ká mo pè ní proposition q so ọ̀nà tí mo lè gbà pé eléyìí ní proposition ni pé q yìí ó jẹ́ kí ni o implies p eh? if p tó bá jẹ́ pé if q tó bá jẹ́ pé q á já sí pé kí ni o á sí pé p ìjẹ́ tí eléyìí bá yé wa eléyìí la máa lò láti lo Venn diagram láti fi sọ bóyá inter-dimu kan eh? ó ṣe kí ni o bóyá òfin kan tàbí ohun tá a dìmú kan bóyá ó tọ́ àbí kò tọ́. Tó o bá gbàgbé o ó rí i pé nínú ìbẹ̀rẹ̀ fídíò yìí mo ní lọ́jíìkì ó jẹ́ kíni o ó jẹ́ ìmọ̀ kan tá a fi máa ń wá báwọn èèyàn ṣe máa ń ronú ṣó ti yé wa Ṣùgbọ́n ọ̀nà méjì la máa ń gbà rorí tàbí la máa ń gbà ṣe ìròrí so tá a bá sọ pé ìròrí òhun ni pé tí wọ́n bá sọ nǹkan kan tó o fẹ́ ronú rẹ̀ tó fẹ́ gbe sí làákàyè rẹ pé bó o ló ti rí ọ̀nà méjì lo lè gbà ṣé o so alákọ̀ọ́kọ́ ni tí à ń pè ní kíni o inductive um ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ṣì ni kíni o deductive méjèèjì kò le kódà kò síyàtọ̀ ìyàtọ̀ kékeré òhun náà ló wà láàrin àwọn méjèèjì tó bá ní inductive tẹ́ ẹ bá tẹ̀síwájú nínú ìmọ̀ mathematics rẹ à ń pe nǹkan kan ní mathematical induction eléyìí tá a fi mọ́ ṣe kíni o tá a fi máa ń wá tá a fi máa ń wò bóyá fọ́múlà tá a kọ bóyá tọ́ bóyá dọ́gba àbí kò dọ́gba tó ti yá báwọn mathematical induction òun la máa ń pè so àtàrà induction náà wọ́n ti yọ àtàrà inductive wọ́n ti yọ induction so tá a bá ní inductive reasoning um ìròrí ìmú ìgbélàákàyè kan wá tẹ́lẹ̀ tó já sí inductive òun náà ni pé kí ni o á máa rorí tàbá mọ́ mú òfin wá ní wọ́n ẹ́ látà nítorí bóyá ń ta ṣe kí ni o bóyá ń ta rí bóyá ń ta kàn rí lásán tá à pè ní observation mere observation á mọ́ mú conclusion wa tí ó ti yá pẹ̀lú ta ṣe kí ni pẹ̀lú ta rí mo bó ti wà jẹ́ fún ọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú àwọn inductive reasoning nísìn ni pé ká pé lọ́dọ̀ búkà tí wọ́n ti ń tọkà yọ lámàlà ọkàn ṣàkíyèsí pé láago méjìlá ojoojúmọ́ arákùnrin kan máa wá da ọkà ń bẹ̀ tó ti wá aago méjìlá lójoojúmọ́ arákùnrin kan máa ra ọkà ní tó bá fẹ́ gbọ́ Yorùbá gidi wọ́n ní dákà ni o so láago méjìlá lójoojúmọ́ arákùnrin ń ṣe kí ni o ń dákà ó rí i pé tí o bá ní arákùnrin torí pé tí ń dákà láago méjìlá kò wá ní okay now ọkùnrin ó máa wá dákà láago méjìlá inductive reasoning nìyẹn torò gbédájọ́ ṣó ti yé wa báhun o gbé ìdájọ́ lórí ohun tó ṣe o ohun tó ti inductive statement ó sì ṣe kíni kì í sábà lẹ́sẹ̀ ńlẹ̀ dáadáa torí pé òun kàn rí i pé wá láago mẹ́jọ kò túmọ̀ sí pé aago mẹ́jọ ní máa ń wá ní gbogbo ìgbà ó lè túmọ̀ sí pé ìgbà tí wọ́n rí i ó dẹ̀ lè ṣe kíni ó lè mọ́ jẹ́ bẹ́ẹ̀ níjọ́ kejì tàbí níjọ́ mìíràn tó ti wa eléyìí la ń pè ní inductive ìdájọ́ tó jẹ́ pé o mú wá látàntorí ntorí ṣó ti yé wa báyẹn. Kí ni wá ni deductive? Deductive bákan náà ẹ̀wẹ̀ òhun náà kò ṣe kí ni? Òhun náà kò le rárá. Òhun náà ni pé kó mọ́ gba ọ̀rọ̀ kan wọlé tàbí ìdájọ́ kan wọlé so látàntorí àwọn ìdájọ́ kan tó ti rí ìdájọ́ kan tó ti wà ńlẹ̀ jẹ́ n fún ọ lápẹẹrẹ kólóhùn lè yé ọ ká nísìnyí mo ní kí ni o um hmm? adìẹ gólóbà máa ń yẹ́yin adìẹ á máa yẹ́yin ṣó ti yé wa báhun so tí n bá ní adìẹ máa ń yẹ́yin so tí n bá sọ pé adìẹ máa ń yé ẹyin àbí jẹ́ n wo ọ̀nà tó lè gbà yé ọ yeah pé adìẹ máa ń yé ẹyin so kí n wá sọ pé kíni o àwọn ẹyẹ náà máa ń ṣe kíni àbí kí n sọ pé adìẹ n tí máa ń fò ni o bóyá adìẹ gólóbà pé adìẹ n tí máa ń fò ni o kí n wá sọ pé gbogbo ohun tí máa ń fò í máa ń yé ẹyin ma gbọ́ adìẹ pé adìẹ ń fò adìẹ ń fò ṣùgbọ́n ma wá ní mo tún wá mú gbólóhùn kan wá pé gbogbo ohun tí ń fò á máa yẹ́yin á já sí pé tí n bá sọ pé kí ni o adìẹ náà máa fò ó rí i pé ìsọ pé adìẹ fò nínú gbólóhùn ṣùgbọ́n mo lè fa mo lè mú ìdájọ́ òun wá látàntorí gbólóhùn méjì torí pé mo ti mọ̀ pé kí ni adìẹ ń fò gbogbo tí sì mọ́ ń fò á mo ṣe kí ni ìmọ̀ yẹ́yin á já sí pé adìẹ náà ṣe kí ni o adìẹ yẹ́yin mo rò bó ti yé wa báyẹn so eléyìí là ń pè ní kí ni eléyìí ni à ń pè ní um deductive reasoning so eléyìí ni à ń pè ní deductive reasoning ó ri pé tó o bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú premises premises ni àwọn tó fi bẹ̀rẹ̀ bóyá bíi n tá ń pè ní hypothesis n tó lè jẹ́rọ́ àbí tóòtọ́ a tún lè pè ní proposition ṣó ti yé báhun so tó bá ti jẹ́ pé tó o bẹ̀rẹ̀ dáradára á já pé ìdájọ́ tó o máa mú wá nígbà tó bá ti pa àwọn ni o àwọn premises yẹn papọ̀ ajá sí pé yóò mọ jẹ́ ìtọ́tọ́ ajá sí pé yóò mọ jẹ́ ìtọ́tọ́ so kí là ń pè ní argument argument ni pé a lè lò ó pé bóyá kí ni o bóyá bí òfin tá a fẹ́ mú wá tó ti wá báyìí ká bí òfin tá a fẹ́ mú wá wọ́n pè ní ìdájọ́ ìdájọ́ fẹ́ súnmọ́ kí ni o bóyá bí conclusion So ti òun náà ni bóyá kí ni o bí ìdájọ́ tá a fẹ́ mú wá tó wá lè jẹ́ kí ni um tá a máa ń pè ní bóyá proposition so eléyìí tó mọ́ ń ṣe kíni o tó mọ́ tá a mọ́ mú ìdájọ́ látara rẹ̀ àti yé báhun so argument so so tá a máa ń fa ìdájọ́ yọ látara rẹ̀ so bóyá bí kíni bóyá bí gbogbo àwọn ìkódájọ́ mọ́ bínú Yorùbá òun kò jìnnà ságbọ́yé pé argument nìyẹn tó ti yé so argument àwọn tá a jẹ́ pé tó jẹ́ gbólóhùn kan tá a lè ṣe kíni àwọn ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn tó jẹ́ pé a lè ṣe kí ni àbí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá a lè fàdájọ́ ìdájọ́ láti látara rẹ̀. Ǹjẹ́ tí eléyìí bá yé wa ká pé n bá ní p tí mo sì ní q tàbí r ṣó ti yé báhun tí mo ní wọ́n jẹ́ kí ni o premises mi premises ni n tó lè jẹ́ òótọ́ àbí irọ́ ṣó ti yé báhun so premises ni kí ni àwọn ọ̀rọ̀ àbáwọn kí ni o àwọn òfin mátunjẹ tàbí àwọn kíni o àwọn gbólóhùn ẹ̀sà tó lè ṣe kíni o um tó lè di ìdájọ́ so and see so represent premises of an argument. So ti so kí sí mi wá jẹ́ kíni o conclusion so conclusion conclusion ni kíni bóyá ìdájọ́ àbí òfin tàbí n tá a padà fara mọ́ ó rí bẹ́ẹ̀. A á máa sọ pé àwọn òfin tàbí kí n sọ pé argument kan jẹ́ n lò a máa sọ pé àwọn argument ó wà valid ṣó ti yé báhun, a máa sọ pé argument wà valid tó bá ti jẹ́ pé gbogbo àwọn premises rẹ̀ yẹn òdodo ni wọ́n. Ó di pé premises níbí bàyìí PQR ni, a sí pé màá ní valid argument ṣó ti tó bá jẹ́ pé kíni o PQR mi òdodo ni o so are ah, true má dẹ̀ gbàgbé kíni ìpapọ̀ PQR ìgbà wo ni yóò jẹ́ ó máa jẹ́ òdodo ìgbà tá bá ń lo kíni contradiction a já sí pé tí n bá ní P contradiction Q uh, conjunction Q conjunction R So ti yé báyẹn so yóò máa jẹ́ kíni o yóò máa jẹ́ ìdájọ́ so yóò mọ jẹ́ ní tí à ń pè ní conclusion so ó rí i pé kí leléyìí p intersection tí gbogbo eléyìí bá jẹ́ true true a já sí pé conjunction mẹ́tẹ̀ẹ̀ta and and and kí lòun náà mọ jẹ́ true so tó bá ti lè fún wa ní tautology báwọn so tó bá yẹ pé ó wá eléyìí pẹ̀lú ó wá ní pé implication rẹ̀ ó jẹ́ kí ni o ó lọ fún ẹ ní conclusion tí a mọ̀ sí ìdájọ́ a pé eléyìí ó mọ jẹ́ kí ni o tautology yóò mọ jẹ́ kí ni yóò mọ jẹ́ pathology ṣùgbọ́n a já sí pé ohun a máa ń pè ní invalid argument àwọn argument tí ò ṣe kí ni tí ò tọ́ òhun lèyí tó jẹ́ pé kò ní jẹ́ kí ni PQR rẹ bóyá kó jẹ́ false ṣó ti yé èyí tó bá dẹ̀ sì fi mu jẹ́ false a já sí pé tó o bá pa PQR tó sì fi conjunctions wọn papọ̀ a já sí pé tó kò ní mọ jẹ́ kí ni o kò ní mọ jẹ́ conclusion wa tàbí kọ́ mọ́ jẹ tọ̀tọ̀ lọ́jì ọ́ gbọ́ àlàyé rẹ̀ yékéyéké nígbà tí bá tí bá fẹ́ ṣe àwọn àlàyé ẹ̀ báyìí óyá bó lo ṣe á lè lo Venn diagram láti fi ṣe kíni láti fi mọ̀ bóyá àwọn òfin um bóyá báwọn ìdájọ́ àwọn ìdájọ́ oríṣiríṣi tàbí àwọn ọ̀rọ̀ tó o mú wá lóríṣiríṣi àwọn argument lóríṣiríṣi bóyá wọ́n wà valid um bóyá ó tọ́ tàbí kò tọ́ àbó jẹ́ òótọ́ àbí irọ́ ó yá jẹ́ ń fún wa ní àpẹẹrẹ kan àpẹẹrẹ àpẹẹrẹ wọ́n ní use Venn diagram láti ṣe kí ni o to determine láti fi wá the validity of the following argument pé bó ni àwọn gbólóhùn tí ń bọ̀ yìí bó ló ṣe tọ́ sí so wọ́n á fún wa ní premises wa with premises p q r so p q and r so ti yé p q r and conclusion that is ìdájọ́ tí ó wà lẹ́yìn rẹ̀ ó jẹ́ sí ọ̀yà kí ni wàá ní p rẹ̀ o mọ́ p q lásán ni o mọ́ bínú kò sí yárú ń bẹ̀ o ọ̀yà so wọ́n á fún wa ní premise p wa gbólóhùn p òun ni pé kí ni o all bus drivers are men gbogbo àwọn awakọ̀ pátá ọkùnrin ni wọ́n gbogbo awakọ̀ pátá ọkùnrin ni wọ́n p o ò rí q Túndé is a bus driver o wá rí Túndé o awakọ̀ ni tó ti yé báhun ìdájọ́ tó wá mú wá òhun náà ni pé kíni ìdájọ́ tó wá lẹ́yìn rẹ̀ òhun náà ni pé kíni o so òhun náà ni pé wọ́n mọ́ má bínú o Túndé is ó ri pé kò rújú fún láì tiẹ̀ tí lo venn diagram funfun kàn mọ̀ pé tòótọ́ ni wọ́n ní gbogbo àwọn awakọ̀ ọkùnrin ni wọ́n ṣó ti yé báwọn Túndé awakọ̀ ni ṣó ti yé báwọn wọ́n sì ti sọ pé gbogbo àwọn tí bá ń wakọ̀ ọkùnrin ni wọ́n á já sí pé kí ni Túndé o awakọ̀ lòun náà tàbí bó lo ṣe á lè lo venn diagram láti ṣe eléyìí o rí àwọn p àti q yìí kí la ń pè wọ́n mo láà máa ń pè wọ́n ní premises sórí n tó wà lẹ́yìn ìgbà tá a fààlà sí òhun nìdájọ́ tá a padà mú wá tá a fàyọ láàrin kíni o láti inú àwọn premises méjèèjì yìí um pẹ̀lú Túndé Ìṣemáa yẹn la fàyọ. Bóo ló ṣe wá ṣiṣẹ́? Láti ṣe irú eléyìí ó ní kíni o so let bóyá eléyìí represent universal set universal set. Kí dẹ̀ ni universal set rẹ̀ ó máa jẹ́ níbí báyìí? Ó ri pé men àgbáyé àwọn ọkùnrin bó ṣe pé n ta fẹ́ wò nìyẹn tó ti àgbáyé àwọn ọkùnrin ọ̀yà bó ni mo tún lè ní m represent men eh, sorry tí eléyìí bá jẹ́ mọ́ bínú yunifásítì wa kò lè jágbáyé ọkùnrin people ni ó jẹ́ o so ti yé mi báyìí so then m represent men àbí m represent men àbí so bóyá b represent bus driver n tó kọ́kọ́ ṣe nìyẹn n tó kọ́kọ́ ṣe nìyẹn kó tó kó tiẹ̀ ya kankan ó yá lẹ́yìn rẹ̀ ó wá ya Venn diagram rẹ̀ má gbàgbé ó kọ́ ya universal set rẹ̀ o lẹ́yìn tó bá ti ya universal tán má o ní nǹkan kan nínú ẹ̀ kí lo wá lérò pé yóò mọ jẹ́ set yìí ó ri pé tó bá ní yunifásítì rẹ yunifásítì rẹ ń bì báyìí òun làwọn èèyàn á já sí pé mo lè pe eléyìí ní ẹmu ṣó ti yé báwọn lẹ́yìn rẹ̀ nínú ẹmu ó rí pé màá ní bus driver torí pẹ̀lú tí wọ́n sọ pé wọ́n all bus all bus drivers are men á sí pé bus driver òun nínú àwọn wo ló wà nínú àwọn men torí a tún lè láwọn òṣìṣẹ́ míì tí èé ṣe kíni o tí èé ṣe àwọn òṣìṣẹ́ míì tó jọ́kùnrin tí èé bus driver mo rò bó ti yé mi á sí pé wàhálà ṣe kíni wàá rọra yà sínú rẹ̀ báyìí um wàá rọra sínú rẹ̀ so n téléyìí ń sọ fún wa náà ni pé kí ni eléyìí jẹ́ um b so eléyìí jẹ́ b pẹ̀lú eléyìí ó rí i pé mo lè sọ pé b mi implies m torí b fẹ́ẹ́ dàbí subset m so tó bá fi m p implies m wọ́n á gbàgbé wọ́n ní Túndé is a bus driver tí bá ní let ká pé mo ní let y represent Túndé represent Túndé ok níbo màá gbé tunde sí nísìn ó rí i pé wọ́n ní Túndé is a bus driver níbo tunde wà ó rí i pé bíbá yìí òun ni Túndé wà nínú B ó yá ṣó ti yé mi báwọn tó bá wá wo ìdájọ́ tí wọ́n mú wá ńbẹ̀ wọ́n ní Túndé is a man ṣé ni ó rí i pé Túndé ó jẹ́ kí ni ó wà nínú B tí B dẹ̀ sì wà nínú kí ni o ló wà nínú M so ti yé báyẹn so ó rí i pé argument yẹn àwọn ìdájọ́ àwọn ọ̀rọ̀ àsopọ̀ òdodo náà and therefore the argument is what is valid o rí i pé kò le rárá òun náà ni pé kó kàn ṣe kí ni kó ya kó rí kó fi Venn diagram show rẹ̀ kó fi gbé wá ká fi lè mọ̀ pé òdodo ni jẹ́ n tún fún ọ ní àwọn àpẹẹrẹ mìíràn jẹ́ lápẹẹrẹ kan sí kí n tó parí ètò yìí àpẹẹrẹ pé wọ́n fún wa ní first premise wa òun náà ni pé no politician is poor kò sólóṣèlú kan tó jẹ́ tálákà ṣèrọ ni bíi ti Nàìjíríà kọ́ um bíi ó lè jẹ́ níbòmíì ò bẹ́ẹ̀ bíi ti Nàìjíríà kọ́ Rufus is a labourer òrítọ́ premise bákan náà. Ọ̀yà oh, all labourers are poor. So ti yé wa báyẹn? Wọ́n á ní use Venn to form a valid conclusion láti gbé ìdájọ́ wá such that um the above argument àwọn àpapọ̀ um mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò máa wà valid kò le rárá ó rí i pé wọ́n fún wa ní premise wa alákọ̀ọ́kọ́ ni pé no politician is what is poor kò sí olóṣèlú kan tí ò lówó Rufus is a labourer um all labourers are poor ó rí i pé tó bá wo méjèèjì yìí ó fẹ́ẹ̀ jọra wọn díẹ̀ but eléyìí kàn yàtọ̀ sí eléyìí lásán ni so ti yé mi báwọn eléyìí yàtọ̀ sí eléyìí lásán tó bá ṣèmi nìwọ ni kí màá máa ṣe o wọn kò kàn represent ẹ pé let universe set be what all people gbogbo àwọn èèyàn pátápátá so ti yé mi báyẹn ọyà mo lè ní let p represent what politician mo bóyé kí ni q mi wọn jẹ o represent poor people kiki kí ó máa represent poor people abi, kí r ó máa jẹ́ labourers ó rí i pé tó bá wò dáadáa èwo ló tiẹ̀ fẹ́ fara pẹ́ra wọn díẹ̀ èwo ló fẹ́ para pẹ́ra wọn ó rí i pé poor people àti labourer ni tó bá wò ó rí i pé wọ́n ní kí ni Rufus is a labourer all labourers are poor ó rí i pé wọ́n fẹ́ papọ̀ all labourers are poor á pé wọ́n ṣe kí ni wọ́n ní àjọṣe kan tó bá ṣèmi nìwọ ni tí màá kọ́ ṣe ni pé màá kọ́ ya Venn diagram mi torí pé Venn diagram mi rèé o àbí ká pé mo ya sẹ́ẹ̀tì báyìí tí a mọ̀ sí proposition má bínú so nínú proposition alákọ̀ọ́kọ́ wọ́n ní all labourers are poor tí mo wá sọ pé kíkan jẹ́ kí kí ni eh, proposition tí mo yà tí mo ló jẹ́ poor eléyìí tí ń ṣe q àbí àjá sí pé mo tún lè ní kíni mo tún lè ní proposition míì nínú nígbà tó jẹ́ pé wọ́n ti sọ fún wa pé kíni all labourers are poor so tí mo lè ní labourers níbí báyìí tí ó jẹ́ kíni tí ó jẹ́ haru àjá sí pé eléyìí ó máa jẹ́ kíni eléyìí ó jẹ́ haru so wọ́n á ní Rufus is a labourer eh, eh, eh, ká tó lọ sí Rufus is a labourer so wọ́n ní no politician is poor uh -huh. no politician is poor Ayásígbò ò lè gbé síbí báyìí so ó mean pé politicians yẹn ò lè gbé sínú ibí bàyìí torí wọ́n ní kò sí politician tó jólòsì kí ló wá wà kò lè gbé wá síta níbí bàyìí tí ò ní ṣe kíni tí ò ní papọ̀ mọ́ n tó ti yà tí ò ní papọ̀ mọ́ n tó ti yà àjàsígbélé ọmọ jẹ́ p politician ọ̀yà kí la ṣe ń wá wọ́n ní kíni o Rufus is a labourer ká pé mo ní let her represent Rufus Rufus is a labourer níbo dẹ̀ sì ni labourer wà a mọ̀ pé Aru leléyìí ṣó ti yé a já sí pé Aru rẹ jẹ́ n pààrọ̀ gègé mi so haru rẹ ó máa ṣe kíni Aru ó máa wà níbí báyìí Aru ó máa wà níbẹ̀ yẹn so kini tó wá ń túmọ̀ sí tí Aru bá fi wà ńbẹ̀ yẹn a já o n tá a lè fàyọ ni pé kini o um ó rí i pé labourer ni kò dẹ̀ lówó lọ́wọ́ tí í ṣe Rufus ṣé Aru jẹ́ politician so á já sí pé is not a politician tàbí kó sọ pé Rufus yà pé Rufus is not a politician ó rí i pé òfin ta lè mú wá ìdájọ́ ta lè mú wá látàntorí àwọn kíni ó rí i pé kò le rárá ǹjẹ́ tí eléyìí bá yé ọ mò rọ̀ láti kàn sí àwọn ìbéèrè tó ti kọjá rẹ tí a mọ̀ sí past question yẹ̀ wọ́n wò bóyá o lè ṣe irú àwọn eléyìí tó jọ eléyìí tí mo ṣe yìí tó bá ní ìbéèrè fi ṣọwọ́ sí mi màá dẹ̀ bá ẹ wò lágbára Ọlọ́run so ìjẹ́ tí eléyìí bá yé ọ mò ń rọ̀ ọ́ láti láìkí fídíò mi kó dẹ̀ sì sọ̀sìkírábù pẹ̀lú bá mi sọ fáwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ títí tí màá fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀